lórí bó ṣe rí bí ẹni ò bó ṣe rí bí lórí lẹ́kọ̀ọ́ bó ṣe rí lẹ́kọ̀ọ́ lórí lókè ẹ̀yà káàkiri o. àwọn ẹni tó tẹ̀ ó ń fún ní oúnjẹ ẹni tí ò jẹ yìí á ẹni tí ò jẹ mú gàrí ìgbà míì láti má tẹ̀jẹ̀ kí iye wa mo fẹ́ kí àwa pàápàá fúnra wa ká sọ ní iléeṣẹ́ tiwa pé a fẹ́ ṣe gọ́ọ̀mù. ká sọ ní tiwa pé èmi ò lágbájá Ìyábọ̀ Àníṣùlówó àní mo fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Ògùn yìí níjẹ máa ẹ bẹ́ẹ̀ ni kájẹ máa fi ṣe pé ibi tí èèyàn bá ní ìṣúra sí ló máa ń tọ́jú ẹ̀ ibi tí èèyàn bá ní ìṣúra sí ẹ ká tọ́jú ẹ̀.